Once again, me Media bring it what closer to your doorstep. Second half ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí láàrin Ọ̀bẹ̀rẹ̀ United ati ati Victory Lion Victory Lion FC. Àwọn Obere United àwọn ti padà sí ọwọ́ òsì àwọn Victory Lion àwọn ti wà ní ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ni ọwọ́ apá ìsàlẹ̀ ọwọ́ ọ̀tún ni apá òkè. Okay Quake that bringing the what closer to your doorstep. Thank you. Now why you speak? Now why Costa. mo ti wà láti mo ti sẹ́ndì bánà kìnnà kí líǹkì youtube. wọrí má wọrí. wọ́n ṣe kò báwo kò báwo kò yá wò. ṣe tún ba

Victor. 哎，那我。 Thank you.

ó ti lè Not line, they, they, they drop out here. This thing no line, no. Oh. This thing no space. Oh. They drop out far to protection of line. Thank you. Yadima Messi, Messi, Messi, Messi. Hey! ẹ wo owó la bí àti ìwé wọlé rẹ.

Get you, get you,

ṣé náà máa lẹ́yìn ẹ̀yìn ẹ kọ́ síbi tẹ́ ẹ kọ́ kọ́ sí dáadáa. Hey!

This is a fantastic match. <laughs> This is a fantastic match. Láàrin Ọ̀bẹ̀rẹ̀ United Ati, Victory Lions. Ah, match you yìí dùn gan o. Koiki Media bring it to work closer to your doorstep.

àwọn ọ̀dọ́ Yorùbá wọ́n ṣe bẹbẹ Good, good, good, good. You are fit. Thank you. Thank you. ¡Vamos! ¡Vamos! ¡Vamos!

Bọ́ọ̀jọ́ bọ́ọ̀lọ́jọ́ wà. àdìgí orí wọn nílé wọn. time. Thank you. Fucking Mercy! Mercy! jòkó yẹn wá jòkó tó fi jòkó yẹn gbé jòkó yẹn má bínú alọ gbé. Mọ́sùn ló mú àbí. Mọ́sùn. Where came that bringing the world closer to your doorstep? Máàṣì not to Paris, ní ìparí máàṣì yìí láàrin ọ̀bẹ̀rẹ̀ United FC versus Victory Lion FC a rí wípé àmì òdo sí òdo ni àwọn méjèèjì ni wọ́n gbá wọ́n dẹ̀ ti parí a ti parí máàṣì náà báyìí Koikimedia bring the world closer to your doorstep once again thank you so very much ọ̀làtúni kí ẹ tún pàdé wa ní máàṣì míì tí a tún máa gbé ní ọ̀la